له الملك وله الحمد بيده الخير يحيي ويميت وهو على كل شيء قدير واشهد ان نبينا محمدا عبد الله ورسوله وصفيه من خلقه صلى الله عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا عباد الله ẹdájú ẹsìn tí ọlọ́run ọ̀bẹ ẹlẹ́dàá wa tí ó fi kẹ̀kẹ́ wa eléyìí ti fi ẹ̀sìn ọyọ̀ kan ṣoṣo tí ó jẹ́ ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run ọ̀bẹ ẹlẹ́dàá wa ẹ̀sìn Islam ẹ̀sìn tẹ̀mínì ẹ̀sìn tiẹ̀ náà ni nǹkan ní gbogbo wájọ́ ni eléyìí tó ń bùkátà àmójútó látọ̀dọ̀ gbogbo wa kò sí tàbí ṣùgbọ́n pété mi bá dákun láti tí ìwọ náà bá dákun láti ìlọsíwájú kan sí tó lè dé bá ìdí nìyí tó fi jẹ́ wípé ní àwùjọ bíi táwọn èèyàn bá ti lákàtà tí ẹsìn ọlọ́run tó ti fún ìlọsíwájú máa ń bẹ́ Islam láwùjọ bẹ́ẹ̀ àmọ́ bíi tí àwọn èèyàn bá ti ń wò ó ikpe kọkàn wọn nítorí àrí ọ̀sẹ̀lẹ̀ sí kìí sàwọn nìkan ṣe ẹ̀sìn Islam kìí sábà ní lọ́síwájú bẹ́ẹ̀. wọn náà máa wò ó wọ báwo lẹni kó ti wá ní ìsìn ìsìnkú lè wá síwájú rẹ kó máa kú ọ fi ọwọ́ igi tọ́ọ̀ bá bínú kìí ṣe kó bu ọ lórí bàbá rẹ àti ìyá tó bá fi lè bú ọ lórí bàbá rẹ àti ìyá rẹ wà á rí i pé wàá láyé tí wọ́n fi sọ máa lò ó lè tẹ́júlẹ̀ títà ló bọ́ wọ bẹ̀ ó lè sọ̀rọ̀ alẹ̀ kẹ́nìkan máa kú bàbá àti ìyá rẹ bẹ́ẹ̀ ni o lè fi oúnjẹ kalẹ̀ ní ìsìnkọ́ fẹ́ jẹ́ kí ìsìnkéṣin ọ̀fẹ́ wọnú ẹ̀ kọ́ máa wọ́ràn à ń bọ̀sibọ̀si kí ẹnì yòówù kọfẹ́ kọ́wọ́ bọ́nú oúnjẹ wọn kọ́ ọmọ wa wọ̀ràn wàá dáàbò bó oúnjẹ rẹ kò ní jẹ́ kí n tí ọ̀dà kọ́ lọ́wọ́ mú lọ sínú oúnjẹ rẹ kò ní jẹ́ kí nǹkan kí nǹkan kó fi ìlọ́kulọ̀ kó tó gbé kalẹ̀ ìdí nìyí tó fi jẹ́ pé láti gbà sí ní jẹun títí tó fi jẹ́ ó rí i pé nípò dáadáa náà ló dẹ̀yàn wà báwo wá lẹ́sìn wa alìsílám eléyìí tó ti kó náà ni àti torí rẹ láyé àti wọ́kọ́ọ̀dà àti wàlìjẹ́nà tó bá di lọ́la gbẹ̀ngà òkèèyàn jẹ́bẹ̀ ni gbogbo wa kàkún bí jẹ́bẹ̀ ni gbogbo wa ní àkàtì sí ẹ̀sìn Islam tó fi jẹ́ ike àní gbà kéke ní nǹkan kan kó ti ẹ̀sìn islam láì dá a lè fàyè sílẹ̀ kẹ́nìkan fi lọ́kùlọ́kù fi lọ ẹ̀sìn islam débi wípé tí gbogbo wa la gbà wípé tó bá gbé fún ló dán òwe ó dé èèyàn ẹ rí kéke ṣe bẹ́ẹ̀ lórí ṣebí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn láwùjọ tá a wà iná ni wọ́n máa wòran tó fi jẹ́ ibi ẹlòmíì yóò sì máa sọ ìsọkúsọ nípa ìsìn ọlọ́ọ̀ ìsìn islam yóò sì máa wò fáwọn òkùnú dídìrín kan wọn máa kó tùbà lẹni jẹ sọsọkúsọ kò sì ní lè ṣe wọn ní káì kò ní lè láyé wọn pé ìbàjẹ́ àti aburú iná lẹ́yìn gbé lárugẹ yìí nítorí pé tí ìwọ bá ní tí wọ́n ti kò burú tó o bá sọ ife tí wọ́n ti ó dáa ọ̀rọ̀ kí díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ iná ní jẹjẹrẹ aburú yóò máa jẹ Islam láti bí ìtakùn títí tí ó fi dé pé ọbẹ̀ ìdàwó mọ́lẹ̀ ní àwùjọ ibi tí wọ́n gbé. a rí i pé lọ́pọ̀lọpọ̀ pọ̀lọpọ̀ ẹni tó ṣe pé kò sẹ́sì Islam bí ebi ṣe ń ba Islam jẹ́ wọn ò rẹ́ni ṣe káì fún wa iná ló ṣe jẹ́ pé wọ́n tún máa ta pákáká lórí ìbàjẹ́ àti ìranù àti ìrẹ́gbẹ̀ẹ́ nítorí pé kálukú àmọ́ òwe pé. kò kúkú ṣe o kan fóun tó òye tó bàbá àti ọ̀hún ìbọ́lọ́ kọ́lọ́ wá gbé rẹ̀ lẹ́nu ẹ̀ ọ̀rọ̀ ibi tí wá ti sọ fún wa nínú kúrò hajj àwọn nǹkan tó jẹ́ nǹkan àbọ̀wọ̀ lọ́dọ̀ ọlọ́ àwọn nǹkan tó lọ́n ṣe ní ohun àbọ̀wọ̀ ẹnikẹ́ni tí máa ń ti àwọn nǹkan kọ́wọ́ ọkọ yìí rọlẹ́ wọ àìdárọ̀ bẹ̀ eléyìí ló lóore jùlọ lọ́dọ̀ ọlọ́mọ ó ti àpọ́nlé islam ìwọ náà gbọ́dọ̀ islam kí àbàwọ̀n ká bàwọ̀n kan. ọ̀dà ló aṣọ àlẹ́ islam ọ̀gbọ́dọ̀ fàyè rẹ̀ lẹ́sẹ̀ náà ọlọ́wọ́n bẹ lẹ́dàá wa ó ti àpọ́nlé alukur'an nítorí pé ọ̀rọ̀ rẹ̀ ni ọ̀rọ̀ ọlọ́run ẹ̀wẹ̀ ìròyìn ọlọ́run ọ̀gbọ́dọ̀ lẹ́yìn àbàwọ̀n kábàwọ̀n kan kọ́ta sí alukur'an ọlọ́run ẹlẹ́dàá wa ó ti àpọ́nlé mẹ́kà wa kò sì fi àyè sílẹ̀ kí ẹnìkan.

kí a bá wọn ká bá wọn kan kọjá lu agbọ alárẹ wọn náà gbọ́dọ̀ gbà kọjá fi ọwọ́ rẹ ní àbá wọn ká bá wọn kan yóò tó wá dà lu agbọ alábàdí iná. akramakum allah anabi muhammed sallallahu alayhi wa sallam ẹni àpọnlẹ́ni ẹni ìyẹnì lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọlọ́run ọba òsì gbà kí ẹni kẹ́ni kẹ́ni kẹ́ni kọ́ wọ ẹnu sí ànábì sallallahu alaihi wasallam àbí kọ́ sọ ìsọkúsọ kan pa ànábì sallallahu alaihi wasallam àbí kó bu ẹnu ẹnu àtẹ́lu ànábì sallallahu alaihi wasallam lórí rẹ̀ kọ́ gbọ́dọ̀ tọwọ́ rẹ̀ wáyé kó gbọ́dọ̀ tẹ́jú lẹ̀ kẹ́ni kan tán lú ẹ̀wò ẹ̀sìn Islam ẹ̀sìn Islam onálẹ̀sìn lọ́dọ̀ ọlọ́wọ́n ọbẹ̀ ẹlẹ́dàá níbi tí ọlọ́wọ́n bẹ ẹlẹ́dàá ti sọ fún wa nínú sóròtò Muhammad ayé ẹlẹ́kẹ̀jẹ ọlọ́ni in tansurullaha yansurkum wa yuthabbit aqdamakum tẹ́lá ti lè ti àrùn ẹ̀sìn fún ọlọ́run ọlọ́run ọba ó ti àrùn ẹ̀sìn fún yín ọlọ́run ọba wa mú ẹsẹ̀ yín dúró wámúwámú wọn náà sẹ́lẹ̀ mọ̀ ẹ̀sìn ọlọ́run ọba lọ́ràn lọ́wọ́ ẹ̀sìn ọlọ́run ọba ló gbé lárugẹ ẹ̀sìn ọlọ́run ọba lọ́nàwó àtàrà fún kí ẹ̀sìn ọlọ́run ọba lọ síwájú ẹ̀sìn ọlọ́run ló ń dín náà kí ọba wọn kábà wọn kọ́tàlú ọba ní gbà kẹ́ni kọ́kọ́ máa wọ ẹnu rúnrún kọ́ máa wà sí lára nítorí pé tó bá ti bẹ́ẹ̀ ti sí yóò mú dúró títí nù sáré yóò mú dúró títí tó bá di lọ́la gbẹ̀dẹ̀ àgbéyà kí ló ti adúró kí ọba fi tán lẹ̀ torí ìdí ẹlẹ́yìn wà láti ara àtàná kí èso ìlú náà rí àwọn ẹni tó máa ń fi ọ̀rọ̀ ọlọ́run ṣe máa fi pa yín tí wọn náà tó máa rẹ́ ó tó máa rí àmì ìwọ ẹni tó yẹ kọjá fàbínú yọ ìwọ ẹni tó yẹ kọjá ìwọ náà lò sọmọ pé mi ti kó lára rẹ ara lásán tí ọ̀sẹ̀ mi nínú rẹ iná lára rẹ ò lákèsí ò lákèsí o ti kú wọn sí ìsìn ọ̀nà ẹ rí bí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn náà ni wọ́n máa fi lọ́kúlọ̀ ni wọ́n máa fi lọ bí ẹni tó ti pé ó mú ó lòun ti òkú kan ọ wá mú Al-Qur'an ó mú àwọn sóra kan nínú rẹ ọ wá já ìwé ìwé rẹ kó ọwọ́ aja, ọwọ́ ajì sínú fífà ọwọ́ awu elókun onínàkàlí tó fẹ́ ṣe fún ọ̀nà tala ni kò tì ń tí tala ni kò tì ní tí kò tì ń gbàrún bí pa pé a o ti gbá mi ní kọ́ lè láwùjọ yá mẹ́tọ́ ọba tó bá tó lé pé ọ máa rí o bẹ́ẹ̀ ni rí àṣẹ nígbà tó bá di lọ́la gbẹ̀dà kìíyàn nígbà tó ti kí ẹ̀sìn ọlọ́run ọba kọ̀ọ̀tà ọ̀pọ̀lọpọ̀ lára náà lẹ́sìn tí wọ́n bẹ̀sìn ọlọ́run ba jẹ́ lórí sídìí wọ́n mú àlùkùránì wọn fún ẹ wọ́n ti torí gbówó ló lè bá a máa kọ́ sí àlùkùránì táwọn mú yìí báyìí àwọn tó ti sàdó àdìsọ ti bá àlùkùránì àmọ́ lọ sọ sínú sálángá wọ́n ní kó mú àlùkùránì kọ́ lọ sọ sínú sálángá wọn náà wá mú àlùkùránì lọ sọ sínú sálángá àwọn kó lórí ikú ni ọ àwọn ọmọ kíkò ní í dá fún ọ pẹ̀lú tó ń ṣe àfikò túbá kò sọ́nà kan ẹ láti torí rẹ àbí kò túbà nínú túbà rẹ ni kò mú alukurani kó nu sálágà yẹ gbogbo tó bá dọmọ pẹ tó bá ti lára wàá yọ kó láéláé tọmọ kó ti ọ̀ràn kan ìpín ọ̀gbìnrán pẹ̀lú wàá yọ kó láéláé tó o bá fẹ́ sórí ibu tó tó bá yẹ pé islam bá ta wá lára àkọrọmọ kò wá kó làwọn èèyàn ti jẹ́ pé láwùjọ wa wọn máa sọ̀tọ̀ kú sọ nípa ẹ̀sìn ọlọ́run wọn máa sọ̀tọ̀ kú sọ nípa súnà anábì sallallahu alaihi wasallam wọn máa sọ̀tọ̀ kú sọ nípa anábì gangan lára wọ́n máa wí ìwé kówì nípa ìtọ́lọ̀ wọn bá tó fi rán nàbì sáà bí ti fi kọ́ wa lẹ́kọ̀ọ́ yóò sì tún sọ yóò lọ lálàáfíà nítorí pé tí ọ̀tá àwọn èèyàn lára ni tẹ́sí bá ta wọn lára ó kéré jù ọ̀rọ̀ lọ́mọdé ti jẹ yọ gbọ́ ìdè ti kún gbọ́ ti ti kún fi di nínú ọ̀rọ̀ lẹ́nu rẹ tó bá gbẹ̀ sí bá yọ. akramakumullah ẹ̀rí sẹ́nu mi ọ̀wọ́ ní mọ́sálásí nígbà tó bá wọ́n ní mọ́sálásí yọ wọ́n á máa ha kẹlẹ̀bẹ̀ síbikíbi yọ ha kẹlẹ̀bẹ̀ síbikíbi ẹ̀rí kò sí ní sọ̀rọ̀ nítorí pé ẹ̀sìn ọlọ́run ta wá lára. ẹ̀sìn ọlọ́run ọba àkọ́jọ wa lójú ìdínà tó fi jẹ́ pé yọọ ha kẹlẹ́bẹ yọọ ha dé nítorí kékeré ṣé ara mi lọ́ọ́ ha kẹlẹ́bẹ sí ni a máa ti pé nu ilé wa ha kẹlẹ́bẹ sí ni ẹgbẹ́ náà ló ní tí ọba tí ọba jẹ eléyìí àwọn àwọn àmì dàbí máa pé ọ̀tá àwọn èèyàn ọ̀tá wọn lẹ́gbẹ́ wọ́n ti àwọn àyè síbẹ̀ wọ́n sọ pé àyè yìí o ìtọ̀ lásán ni wọ́n tọ̀ síbẹ̀ o wọ́n kì í yàgbẹ́ síbẹ̀ ẹ̀mí mùsùlùmí náà ní ọ̀wọ́dọ̀ mùsùlùmí náà ní ọ̀wọ́dọ̀ máa yàgbẹ́ o bí ọmọ òwe ká wọ́n tún fọ́ fún pé ilẹ̀ ẹlẹ́sẹ̀ ṣe tọ́ílẹ̀t tọ́ílẹ̀t kí lẹ pẹ̀lú ẹ̀ ẹ̀ ọ̀dà wá pé tọ̀ ọba kó bẹ̀ kankan lọ wò gbẹ́gbìlì kọ́dà gan ọ̀pọ̀lọpọ̀ torí pé lọ́ba àpamọ́ orí ìgbà ẹ̀. báwo ọba wa rí ọmú ọlọ́run ẹlẹ́dàá wọn kọ́ yóò kúkú mú ọdún bá ti lọ́la tó ìjà kù yá. eré wo lèèyàn máa ta tí èèyàn sá mọ́ ọba lọ́wọ́ kò sí. ọmọ ẹnu àwọn mọ́sálásí nínú báwọn èèyàn ọ̀kẹ́ Islam tó ti ké mọ́sálásí ń jò mọ́sálásí ń jò tí gbogbo èèyàn sì wàlá ìbálòpọ̀ tẹ̀lé ìgbà tó wọ̀ ìkọ̀kan egungun tó yàrá àdúgbò kálukọ́ kàtẹ́tẹ̀ márùn-ún bá yá ní ẹ̀yin tẹ́ ilé ayé máa kàn ok ọkẹyìn ọlọ ilé Ọlọ́run ọkẹyìn pé kọ wà dáadáa ilé Ọlọ́run ọkẹyìn ike kọ máa máa lò ilé Ọlọ́run ọkẹyìn àwọn òbílẹ ìṣẹṣẹ bọọlù àmì kẹsì ọjà wíwọn lójú ẹsìn ọ̀tá wọn lára bọba ti tẹ́lẹ̀ rí orí bọba ti tẹ́lẹ̀ jẹ ọjẹ bọlọ nbà fẹ kí mọ́sálásí òun kó dáa kó tún wò kó náà wá tún sí àwọn òbílẹ yìí mi àtọrọ sí àwọn èèyàn mi máa ń ṣe bẹ́ẹ̀ kọ́ rárá sí lọ́dọọlọ àwọn èèyàn mi máa ń ṣe bẹ́ẹ̀ kọ́ lọ́wọ́ ọba kọ́ ràn wá lọ́wọ́ nítorí pé ẹni tó ń sọ̀rọ̀ wọ́ọ̀hà yẹ ń sọ̀rọ̀ sẹ́yìn bá fi lè rẹ̀ ẹ̀sìn ọlọ́wọ́ ọba lọ́wọ́ ọlọ́wọ́ ọba náà rẹ̀ lọ́wọ́. akọ́rọ́mọkùnmọ́wá ó ti tó àsìkò tó yẹ kí á rí mùsùlùmí ní àwùjọ wa tẹ́sìn yé wọn dáadáa tó ti kí kọ́mọ kí kọ́kọ́ máa ń gbọ́ yẹn kọ́mọ kí tó fi ọba mú ó ti tó àsìkò bẹ́ẹ̀ àyà àfitọ́ba ti kó kú báyìí wá ọ̀sẹ̀mì lára wa. àtúrọ̀mọ̀ fún mi lọ àtìbàjẹ́ kì í máa fi bàjẹ́ lọ sí lópin ìgbà tí ọba ti rẹ́ ni sọ fún pé táì nítorí kí ẹni tí ń ṣe ìṣekúṣe tí ń sọ̀sọ̀kúsọ tí ń hùwà kíwà tí ń fi lọ ẹ̀sìn ọlọ́run ọba tí ọba rẹ ni ti táì kò ní ìmọ̀ aláìdá. akọ́rọ̀kùn lọ ẹnìkan ọlọ́run ti tẹ̀síra àlùkùránì wọn bá tẹ̀síra débi kan ó wà ní oníkálukú yín ẹ sanwó olùdádé yìí báyìí à olùdádé báyìí mélòó la sọ fún àdàbí sọmọ wá àti sẹlẹ wọn lè sanwó olùdádé yìí báyìí ẹ̀yin náà bá ti kọ ọ bá wọn ní o ti wọ ara yín pọ ni kò sí mú kó o ti wọ ara pọ ẹjá túra kẹ ẹjá kọ ọ bá kú ìranù àdúrékè wọn lè náwó ẹ wọn lówó kíni ó ní torí pé bíi tó a tó ìgbà yìí nàpẹ̀lẹ̀ kàmpẹ̀ náà yìí nàpẹ̀lẹ̀ o tàbá tàbá ti ta orí alábàáwò láàbò gbogbo yín bá yọ ó gbọ́n yọ ó tìkẹ̀tìkẹ̀ kò ní gègé ti mú gègé oní bébà ti mú bébà fáwọn ọkọ̀ nẹ́kẹ̀lé òkú lẹ̀ àwọn olùdílẹ̀dì mẹ̀sìnkọ́nù lòlẹ́ tó bá ti kébi táwọn èèyàn ti gbẹ́sẹ̀ ọlọ́wọ́n bá yé táwọn èèyàn ti ti ṣe tó ń mú owó lọ lọ́nu káì owó lẹ mú lọ káì wọ́n padà sí tó ti dọ́kọ̀ orí yín dàrú ni ẹ̀rí pẹ̀lú ọbẹ̀ ni tó sọ̀rọ̀ pé ẹ máa mú owó wa orí yín dàrú orí ẹnìkan ti dàrú tí ò pé ó tún wá bẹ́ẹ̀ lẹ́sẹ̀ yóò fò kí lọ́ọ́ fẹ́ fún yín owó kí lọ́ọ́ fẹ́ fún ó tún lẹ́ẹ̀ pàápọ̀ mórí alábàáwọn. ẹ lẹ́nu sùn mí ni wọ́n yà á ní babaláwo. ẹ rí i pé parapalùkù tùkà yóò bá bí o bá tètè lè yóò àwọn kan ó ní wọn àti tẹ̀sẹ̀ ń balẹ̀ ọkàlì la ó sọ lọ sọ ẹ bá ti babaláwo ó ní wọn lọ́pẹ̀ yìí wọn á pàápọ̀ mórí alábàáwọn. dọ́ta fún ọ orí ẹ pé ó kè nígbà tí gbogbo wa bá jẹ́ pé àtún àkọ́rí síbi kan náà ìlọsíwájú ọmọ bẹ́sẹ̀ ọ̀nà àtìbàjẹ́ ọmọ dínkù ìlọsíwájú ọmọ bẹ́sẹ̀ ọ̀nà àtìbàjẹ́ ọmọ dínkù tó báyìí ilẹ̀ Islam ti máa ga ní gbogbo àwùjọ kan àmọ́ nígbà tí ẹ bá ní àbẹ́jẹ sọ̀rọ̀ wọ́n bá lọ sọ̀rọ̀ bàbá àwọn kó lè sọ̀rọ̀ ẹ̀ síra dálábà wọn ẹ̀ tó ń torí kẹ́ ẹ ti mà tó babaláwo náà gbogbo wọn wọ́n máa sọ kó lè sọ̀rọ̀ láti alábà ta ló lè sọ̀rọ̀ alábà òun gẹ́gẹ́ bíi ta ebi ọlọ sàálẹ ni kótó délé ó sì fi yàpá lórí akramakumullah torí bí eléyìí báyìí lábẹ́ òfin Ọlọ́run ọba wa a gbọ́dọ̀ máa gbárata fẹsẹ̀ ọlọ torí tẹ ẹ bá gbárata fẹsẹ̀ ọlọ yóò máa bàjẹ́ ẹ̀yin náà ti rápẹjù rẹ láwùjọ àwa Yorùbá yìí ẹ̀sìn Ọlọ́run bàjẹ́ bàjẹ́ lọ́wọ́ àwọn lọ́wọ́ àwọn mùsùlùmí Yorùbá ọ bàjẹ́ bàjẹ́ wọn ká Islam fún kankan kódà wọn gbàgbọ́ pé kò sí ti nǹkan tó ń bẹ tá a lè ṣe ní Islam wọn gbàgbọ́ bẹ ṣé bá tún sọ fún nípa ẹnìkan wọ́n ní máa gbégún ni ìgbà tó wá kú tó àwọn ọmọ wa ronú pé ṣéèkì ní yọ̀ọ́ parẹ́ torí pé gbogbo wọn ti dọmọ lẹ́yìn pọ́ọ̀lù àwọn kan sọ pé gbìyànjú ti parẹ́ tó ti bá àwọn ti dọmọ lẹ́yìn pọ́ọ̀lù àwọn àgbààgbà nù àwọn ọmọ bàbá wọn sọ pé eŋti ọba fi wọn á sọ ibi tọ àwọn onígbà o pẹ̀lú pé ẹjọ́ ọmọlẹ́yìn pọ́ọ̀lù kẹtù máa gbégún o ẹni tó bá mọ̀ pé wọ́n máa gbégún àyàfi tí ọba tẹ̀lé sí mùsùlùmí dáadéé láhàlì lọ́wọ́. pé kó di mùsùlùmí kọ́ mọ́ wá gbé nítorí pé nígbà tó ti fi bẹ́ẹ̀ yìí ṣe máa ṣe kò ní kí wọ́n mọ̀ pé nǹkan kan bẹ́ẹ̀ ní ìsìláàmù tó ọ̀dà. ebi yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí ń kékun náà ó lè jẹ́ ràwùkù ó lè jẹ́ láàánì ó lè jẹ́ kìláàánì àbí ẹ̀kọ́ ẹ máa sàǹkó ẹni tí ń ṣe sàǹkó wọ́n lè jẹ́ màmúdù rẹ̀ olóòtú wa dirí yóò fún dirí fún lónìí torí pé ẹ̀ so nítorí ìdí eléyìí níbo wá ní ìsìlámù náà wá wà tó bá yẹ pé ọmọ lẹ́yìn ànábì bá lù wọ́ tó tún máa torí fún un àbọ̀ ọmọ tó máa ìsìlámù ó lè iye lẹ́ kílódé tó ń jẹ́ pé kọ́lé kọ̀tì ni wọ́n ń kà fún ẹ̀yìn láwùjọ gbogbo tọ́lọ̀ tó wọn ní túmọ̀ rẹ̀ direct ni ló fi jẹ́ pé ẹbọ ẹbọ púpọ̀ ìsìláàmù díẹ̀ ẹbọ díẹ̀ ìsìláàmù púpọ̀ iná ilẹ̀ máa bá lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ tí ẹbọ bá ti kọ́ ìsìláàmù kọ̀ bá pọ̀ kọ̀ bá kéré ìyẹn jẹ́ mùsùlùmí ma kọ́lọ̀ dá púpọ̀ wa. àtúrọ̀mù fún mi wá a ó yẹ fojú di ìsìláàmù ó yẹ fojú di kankan nù tí ìsìláàmù mú wa níwájú àtẹ̀lé wa Muhammad sallallahu alayhi wa sallam níbi tí ó ti dé sígbó àtẹ̀lé sallallahu alayhi wa sallam kánàbí ọmọ gbàràdà àwa ti jọ ọmọlẹ́yìn àtẹ̀lé sallallahu alayhi wa sallam tó ara àwọn ẹ̀kọ́ tó yẹ kárí lára tiwa náà ara àwọn ẹ̀kọ́ tó yẹ kárí lára tiwa náà ẹnìkan gbọ́dọ̀ fi Islam délé bí ẹnìkan wọ́n ní sọ pé kílọ̀kùrù pé kílọ̀kùrù nínú báwo fi kí akú kí ló burú bẹ́ẹ̀ ló kọ́ fóun ṣe wá àdínú bá ó sì tún sọ àwọn àgbẹ̀ sì tún sọ sára ti kọ́ sọ sí ọ̀rọ̀ nu sọ̀rọ̀ nu ẹni tó yẹ kó jẹ́ pé kò ní rí léwọ̀jọ́ nígbà wọn yóò ti da ìgbésí ayé rẹ̀ láàmú pé ó sì dájú kó rí yín ti pè ó sì dájú pé ẹ máa ń tẹ̀ sọ bẹ́ẹ̀ bá máa ń tẹ̀ sọ máa ń tẹ̀ sọ kò lé àmọ́ ìgbà tó ti pé tó nígbà tó ṣe pé tó irú rọ̀mbọ̀rùn ìdí ìnà tó fi jẹ́ pé àwọn èèyàn rọ̀ wọ́n lọ́rùn láti máa sọ̀sọ́kúsọ pé ẹ̀sìn ọlọ́run láwùjọ níbi táwọn èèyàn ti gbára ta fẹ́sìn ọlọ́run. anábì tiwa sallallahu alaihi wasallam ó wá ní ẹgbàá wọ̀rọ̀ ìyá ńlá wa Aisha radiyallahu anha eléyìí tí imaamu Bukhari àti Muslim إلا أخذ أيسرهما ما لم يكن إثما فإن كان إثما كان أبعد الناس منه ومن انتقم رسول الله صلى الله عليه وآله وسلم لنفسه في شيء قط إلا أن تنتهك حرمة الله فينتقم لله تعالى متفق عليه قال النبي محمد صلى الله عليه وآله وسلم وهو بلايه kíkọ́ sẹ̀sà láàrin nǹkan méjì ẹ̀mú ìjọba wò nínú méjèèjì àyàfi kọ́jọ́ pé ìtọ́ rọrùn lànà ìwà máa ìtọ́ba rọrùn lànà ìwà lápẹ̀jùwẹ̀ wọ́n sọ wípé tí wọ́n ṣe wípé bàtà ilẹ̀ bá fẹ́ rà ẹgbẹ̀rún kan náírà ìwé lẹ́yìn ọgọ́rùn-ún márùn-ún náírà eléyìí tí lànà ọlọ́gọ́rùn-ún márùn-ún náírà ni lópin ìgbà tí ọba ti jẹ́sẹ̀ tó bá jẹ́ pé ẹ̀ṣẹ̀ ni tí wọ́n ní kó tẹ̀sà láàrin rẹ̀ àti nǹkan míì anábì máa jẹ́ ni tí máa jìnà sí ẹ̀ṣẹ̀ jù wọ́n wá ní anábì ọ̀sọ̀rọ̀ bá àdìwà lè sọ̀lẹ̀ kò kò jagbeja ara rẹ̀ rí láyé kò jagbeja ara rẹ̀ rí láyé àyà tó ti ta ìdá tẹ̀sán ọlọ́ tó bá lè ta ìdá tẹ̀sán ọlọ́ anábì máa jẹ́ agbèjà ìjọ ọlọ́ torí ẹ̀ṣẹ̀ èmi pẹ̀lú rẹ ẹ̀kọ́ ní fún wa ẹ̀rẹ́ lómi nísìn látàrí pé ẹnìkan bu wọ́n lè jàjàjàjàjà wọ́n ti tẹ̀síra wọn títí fọ́nú púpọ̀ kí wọ́n parí rẹ̀ títí kọ́ mọ́ta lórí kíni èmi nírú rẹ̀ yanu kú èèyàn náà ni máa bú yàn orí ti ẹjọ́ náà yóò ní kò ní tán láéláé ok bó o wá ní ẹ̀sìn ọlọ́ọ̀ ẹ̀sìn ọlọ́ọ̀ dáta ìdájú ẹ̀sìn ọlọ́run fún ọ̀fẹ́nu jágútẹ́kù kí ló dé sàrọ̀ táwa tọ́jọ́ pé ti wá jẹ wá lógún jọ ẹ̀sìn ọlọ́run ibi tá à ń lọ gan ti wá ọjẹ wá lógún jọ ẹ̀sìn ọlọ́run tá à ń bá ń lọ lójú ọ̀nà tó sì jẹ́ pé pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ń bẹ lójú ọ̀nà onímọ́tò kan ọlọ́kadà kan ọwọ́ á mọ́tò àbí ọ̀kadà rẹ̀ tẹ̀rẹ̀ sí wa lára sẹ́wọ̀n kékeré ajá ni àní ronú kátó wá àwọn pèpè kanṣukanṣu eléyìí tá a fò fún ní kóńgò kóńgò tá a máa wá tí wọ́n máa kó tó bá wọn wọ́n máa kó tó bá wọn pé kò kúkú ju ẹrẹ báyìí náà lọ kò kò jù lọ abẹ lọ sọ tẹ́lẹ̀ kó kọ tásùn la tẹ́lẹ̀ náà tẹ́ ń bá abẹ wá ó kè nígbà tí wọ́n ń ta ẹrẹ kẹrẹ sí aṣọ ẹsìn náà kí ló dé tí ọ̀tá wa lára ẹja kí èèyàn tẹbi nǹkan àmì wa lẹsẹ là omi tá a ní tó wọ́n jù ọwọ́n ju ẹ̀mí wa lọ ọwọ́n ju dúkìá wa lọ ìsìláàmù tọlọ fún wa ọwọ́n ju gbogbo ń ta ni lọ kí ló wá dé tó fi jẹ́ pé ńgbà tí wọ́n bá ta ìtakùtà ẹrẹ sí lára kì í ta wá lára rárá látà máa wò bẹ́ẹ̀ lọ sí ní bẹ́ẹ̀ ẹgbẹ́ tí ọlọ́ọ̀lọ́ọ̀lọ́ọ̀lọ́ọ̀ ti darí ọlọ́ọ̀ kúkú sọ̀rọ̀ ó gbé jà tí nínú àwọn àdìsí yorùbá lò ọlọ́sọ̀rọ̀ ó gbèjà ọlọ́sọ̀rọ̀ ó gbèjà ó sì ní ẹja fún sójú ọ̀nà ọlọ́sọ̀rọ̀ ó gbèjà ó sì ní ẹni bá jáde ẹgbẹ́ lọ́wọ́ ọlọ́sọ̀rọ̀ ó gbèjà ọlọ́ni tó bá pa pa ó gbèjà ó ní gbogbo ẹnikẹ́ni tó bá fi kú lórí fèsì ẹgbọ́sùn ọba òfin ọlọ́run ọba ò sí dà o a tẹ̀lé torí ẹ̀ sábàá rẹ nìkan tó yẹ kí n bẹnu àtẹ́lẹ̀sì náà a dákẹ́ o sọ̀rọ̀ fún òde tí táwa kan lọ lálàáfíà kó o ló ti sẹ́sẹ̀ bẹ́ẹ̀ náà nù wọ́n jẹ́ ọmọ ní ọjọ́ kan arákùnrin kan á bá nàbí wa Muhammad sallallahu alaihi wa sallam ó wá ní inni la ata'akhkharu an salati as-subh min ajli fulani mimma yuqilu bina jẹjẹ màkà èmi ìyẹn sábà wá sí àṣùbà lásìkò wọn máa sábà pa wíwá àṣùbà jẹ nítorí lágbájá tí máa ń ṣe ìmáàmù fún wa nítorí pé tó bá bẹ̀rẹ̀ tó bá dánu lé kí ó báyìí lọ́wọ́ máa káńtù kò ní í tètè rúkú mi ì lágbára àti máa dúró pẹ́ bá ọkùnrin ìfẹjọ́ bẹ́ẹ̀. فما رأيت رسول الله صلى الله عليه وآله وسلم غاضبا في موعظة قط أشد مما غضب يومئذ أبو مسعود ó ní ìran ànábi ọ̀sọ̀lọ́lá àlùsẹ̀lẹ̀ lẹ́ni tí ń ṣe kìlọ̀ tí wọ́n á bínú tó bó ti ṣe bínú tó lọ́jọ́ náà ni bí ẹ̀sìn ọlọ́ tí ẹnìkan bá fẹ́ kó ìfàsẹ́yìn pa látàrí ìhùwàsí rẹ̀ látàrí ìṣesí rẹ̀ gbogbo ẹ̀tọ́ bá máa gbọ́dọ̀ fara dà ẹni tí ń ṣe ìmáàmù fáwọn èèyàn àmì tó ti àtẹ̀tù ti wọ́bẹ̀ ó ti fẹ́ máa kó máa ọ̀sọ́ ju yọ ọ̀sọ́ lọ ó ti fẹ́ máa ṣe tó tún ju ìdáná fi sọ̀rọ̀ lọ àdìsẹ́là ń ṣe lọ. agbọ́dọ̀ pàkíyèsí rẹ̀ agbọ́dọ̀ hàn létí kọ́mọ́ kó bá lọ síwájú ẹ̀sìn ọ̀nà nítorí pàtàkì bá pèpè púpọ̀ láti lè pé kí ààrẹ nìkan ju ẹni tó pèpè lọ àbẹ̀lẹ̀ máa mú kéjì lọ́síwájú abẹ́sìn ọlọ́run lọ́síwájú ọba àwọn alámọ̀bú àwọn èèyàn fẹ́ wá mọ́sálásí akàn kọ́ mọ́sálásí ẹ̀ palẹ́ ọlọ́run láàyè ókè wọ́n wá nígbà tí wọ́n wá sásùbà àwọn adẹnu lé súrọ́tù bákọ́rà nígbà tí aka bákọ́rà ta alákọ̀ọ́kọ́ atúnmúsúrà tọ́tẹ̀lé alẹ́ imran atúnkànṣó so gbogbo èèyàn mọ̀ báyìí láàárọ̀ yìí wákàtí kan àbọ̀ báyìí ó sẹ́wọ̀n pé pẹ̀lú òkú ọlọ́ tí a bá fi lè ṣe sùúrù parí sọ láti tò ní lẹ́yìn rẹ̀ wọ́n wà wà sí lọ́nà a ti wá lé kí ló dé ọjọ́ ọlọ́run rẹ̀ yìí sẹ́yìn sí lọ́ọ́ ti sìn ọlọ́run yìí lọ. torí ẹ̀ Islam gbogbo ẹni tí ọba ti kó bá lọ síwájú ẹ̀ gbogbo agbọ́dọ̀ fáyà rẹ̀ gbogbo agbọ́dọ̀ fáyà rẹ̀ nítorí pé ń bomi tó máa ń ṣẹlẹ̀ nìyẹn. máàmù ó ti torí kó ń hal kúránì ó sì rò lọ́rùn láti ké ó sì tún fẹ́ẹ́ máa fi sọ láti ṣe mọ̀rọ́jà tí wọ́n fi máa ṣe àtúnyẹ̀wò tó ń ti há kọ́mọ́ bá nǹkan àgbàgbé tó wọ́n máa kánṣu yọ́ máa kánṣu yọ́ máa kánṣu yọ́ máa kánṣu yọ́ máa yóò tún ní jẹ́ lé tẹ̀lé so yóò kó bá lọ síwájú ẹ̀sán lọ torí di eléyìí báyìí anabi sallallahu alaihi wasallam wa bínú débi pé sọ abẹ́yẹ ó ní ìrí gánà bí òbínú rí lórí ìkìlọ̀ irú bó ti ṣe bínú ní ọjọ́ tá à ń sọ̀rọ̀ yìí báyìí anabi wa ni ya ayyuhan mo gbé ẹyin èèyàn inna minkum munafirin dájúdájú àwọn kan bẹ́ẹ̀ nu yín tó jẹ́ pé alẹ́ ní ìnà tẹ̀sẹ̀ amúni mọ́tẹ́sìn ọlọ́run ọba ti ni wọn ọlọ́run náà kò má ti wá bẹ́ẹ̀. ẹ tún máa wẹ̀ kọ́ ńlá ẹnì kan ní tó tẹjọ́ sùn ó lè ní àwọn máa ń sá sẹ́yìn níbi àkùbá nítorí lágbájá ọ̀dà kọ̀ọ̀rẹ̀ tí máa kéwú tó gùn jù nígbà tó bá ṣe ìmáàmù fún wa. ẹ wá gbọ́ pàtó gà fẹ́ ṣàtúnṣe o kí ẹ tara rẹ̀ kẹ́ kẹ́kọ̀ọ́. àná mi ní dájúdájú ẹ̀yìn èèyàn. ó dojú kọ gbogbo èèyàn à ànábì ti ga jù ó wá gbé àwọn èèyàn ayé sin àwọn sọkúsọ àwọn ẹjọ́ yẹn ẹnu wa wọ́n sọ ma fi wa rọ́ọ̀bù wọ́n dà pọ̀ yọ̀ dà pọ̀ yányányányá ọmọ ẹjọ́ rẹ̀ wọ́n ti fi sùn wá ó sì lọ sọ́ra rẹ̀ sẹ́wọ̀n pọ́ńtì ní ìsìn kò ní lè wọlé kò ní lè wọlé ó ti dídọ́ pé ní àpèyá onu wa ń dẹni tá à ń dákọ rẹ̀ lónìí gẹ́gẹ́ bíi tàbẹ́tì ẹ̀dá àbí láhàbìn wàjọ́m. anabi anábì sallallahu alaihi wasallam tó bá fẹ́ ṣe àtúnṣe àwọn èèyàn lórí àṣìṣe tí wọ́n ṣe anábì máa ń ṣe àtúnṣe pẹ̀lú gbólóhùn tó kárí gbogbo àlòmà tó ti pẹ́jọ èèyàn kan lórí ẹni tá a gbọ́ tiẹ̀ bọ́bá wa jẹ́ pé ẹni tí wọ́n fẹ́ tó rẹ̀ sùn lásán la bá dákọ rẹ̀ ẹni tí wọ́n dákọ rẹ̀ lónìí yọ ọmọ òkè mi kọ́ wọn bá wí yọ tẹ̀síwájú pẹ̀lú àbàjẹ́ o rẹ̀ eléyìí lẹ́nu ló kù dà o títẹ̀ bá fẹ́ pèpè sẹ́sìn ọlọ́run ẹ má máa dákọ àwọn yìí àyàfi láyè tíṣẹ̀rí àgbà pẹ̀sì lè dákọ sí àwọn àyè mẹ́fà mẹ́yàtọ̀ sílẹ̀ tí wọ́n fẹ́ máa dákọ tọ́ba fẹ́ pé dáadáa lọ fẹ́ pèsè

dájúdájú àwọn kan bẹnu yín tí wọ́n jẹ́ alẹ́ ní ìjìnlẹ sẹsẹ ọlọ fàáyọkùn amẹnà pẹlú jésù torí náà ẹnikẹ́ni nínú yín tó bá fi lè ṣe ìmáàmù fáwọn èèyàn kọyà ṣe ìmáàmù rẹ ní kúkúrú kọ́má fàlápàkùtù kọ́má fàlápàkùtù a sì fi ṣàlàyé léyìí náà pé kìí ṣe pé tùmọ̀ rẹ̀ ni pé kọ́ ajẹ́ pé bá ti àwọn kámákè. sura náà kọ́ máa sámákè rúkú kọ́ máa jẹ́ rúkú ìforíkalẹ̀ kọ́ máa jẹ́ ìforíkalẹ̀ kákàtà ìgbódó kákà ìforíkalẹ̀ pọ́n kájú tuntun dé pọ́n àwọn náà dị jẹ èsì dáná fi sọ o torí gbọ́dọ̀ náà láti ti kẹ́kọ̀ọ́ báwo ni ti wọ́n ti ṣe fú yẹ tó ń bá ń ṣe ó máa ń ka sura tó kù àmọ́ kò ní kù ó sì máa ń rúkú yọ

ní magreth ni ẹ̀kẹ́ e ọ̀yẹ́dù ìraka alákọ̀ọ́kọ́ ẹ̀túnkẹ́ sùúrù ọ̀yẹ́dù raka kejì bẹ́ẹ̀ ngbọ́dẹ́lẹ̀ kẹta ààrí dị àkílẹ́yìn yìí maliki omidi mọ́dé ẹnìkan ní arahman rahim mọ́wà lẹ́bi rúkú ó ní àkí òkè ẹ̀ bá ti kéta alákọ̀ọ́kọ́ àtẹ́lẹ̀ kejì náà láti ọkàn ó ní torí agbọ́dọ̀ kéèsì e àgbọ̀dọ̀ máa ń ṣe jọ́ ta òfin ọlọ́run nígbà wọn máa ṣe pẹ́ẹ́sì dáńtẹ́ àtidànù lásán àbí àtidànù àbí tó bá wọn tò lẹ́yìn ìmáàmù alátidànù tó láti fi ẹran lọ́dà àtidànù. tó eléyìí kò sí kéésì ọ̀mbrẹ́là táwọn alè máa ń mú un ike ọ̀nà wọn máa gbé sọ láti gbà tán lè tata bẹ̀rẹ̀. torí pé tó ní ẹ má máa ànábì máa ń ka kí ó tó kún gan àwa rẹ nìkan rí láyé nínú àwọn sọ̀hábà tó sọ pé sọlá ti dàsí lẹ́yìn ànábì lónìí ogun ó ti ẹ̀sùn mi àì nítorí ẹ̀sà ànábì láàmú àkọsí ìrẹ́ tí lè má mú bá dánú lé súra tó gùn bí ká pé súra tó má yí dà ó pin sí méjìlá zùbà ọ̀kadà lù ọ̀kadà lù gbogbo ogun rárá ogun rárá bó lọ sáà lọ ọ̀ gbà inú sáré.

bẹ́ẹ̀ lànà ni wọ́n ti ń gbà mí ìṣá ìwọ̀ntúnwọ̀n torí ẹ̀ nìkan ọ̀fẹ́jọ́ ìmáàmù ọ̀fẹ́jọ́ Mu'adh bin Jabal ó ní ó ń ṣe láti ìṣá ìfún alálẹ́ àná ló bá dánu lé ó tó rúkú kòrúkú ó tó rúkú kòrúkú ó tó rúkú kòrúkú ya bákan náà wọ́n kò ha ń bẹ ọ̀ka wọ́n tí ni wọ́n zẹ̀tún ní bẹ ọ̀ka sẹ́gbẹ̀ ẹ̀sùn ọ̀rọ̀ pípẹ̀ àlẹ́ ń bẹ ọ̀ka sẹ́gbẹ̀ lè má mú sí bá ta sẹ́gbẹ̀ ẹ̀sùn ọ̀rọ̀ pípẹ̀ àlẹ́ ní ìṣá sẹ́ẹ̀ ní bí ẹ̀mí náà pé náà yìí náà ní jọjúmọ́ torí àgbọ̀dọ̀ kí ìsara ẹ̀sìn náà fẹ́ ti ká fẹ́ ti wà lùjẹ́ náà ni ànábì náà ló ti sọ fún wa pé ẹ sọ́ra fún mi máa fi mú àforí sálẹ̀ nínú sọ̀lẹ́ẹ̀ bí ìgbà tí ẹyẹ kánákáná ń forí sálẹ̀ tí forí tí fẹnu ságbàdo jẹ nínú rìwáyà mi bí ìgbà tí àkùkọ ń ságbàdo jẹ àkùkọ súnmá ẹyẹ dàgbàdo fa àkùkọ òsì bí ó ti kọjú láàrin ìṣẹ́jú àyà ni ó ti sàjẹ tán tó anábì ọkọ fún wa anọkẹrẹsẹ nǹkan nọkẹrẹsẹ yẹn ní kẹsàn-án láti wá kọ̀ gbọ́dọ̀ jẹ́ kájú kájú kájú kó lọ kájú lọ. iná mùsọ̀lì ayíra kọ́ ọmọ mùsọ̀lì pé iná máa yọ náà di rọ́bà pẹ̀lú yẹn ń gbọ́rọ̀ àhàdókùn kẹyọ yọ náà jì. bẹ́ẹ̀ ló wá nù hàdí eléyìí máa má lè gbé jáde nù wọ́n fà. ó ní ìgbà tẹ́ nìkan ni bá ti dé dúró tẹ́sí sọ́lá títí lẹ́ ń bọ́ lọ́wọ́ bá sọ̀rọ̀ jẹ́jẹ́. kọ́ńkálukó kéèsì o báwo ló ti ń bọ́ lọ́wọ́ bá sọ̀rọ̀ jẹ́jẹ́ ó ní nítorí pé lẹ́yìn imam alukẹ́bí ọwọ́ àbẹ̀ àgbàlagbà ọwọ́ àbẹ̀ àwọn àgbàlagbà wọn bá wọn lè ṣe sùúrù mọ́ tí kéwù lè mọ́mú bá ti gbìn débi pé àgbàlagbà ò lè dúró mọ́ ọtọ́ lábẹ́ òfin ọlọ́pàá kojú tọ́ba ìsúná rí pọ́ǹtù lè padà sórí ìdúró kó tún padà sórí ìdúró òun ò lè padà sórí ìdúró má kọ́ wà ń dòkó tọ́ba jẹ́ pé àwọn bá lọ rùkú ó lè rùkú kọ́ lọ sí rùkú tó bá rí fóun lè rúkú níjókòó náà kọ́ rọra gbórí lọlẹ̀ díẹ̀ kó fi sàpèjúwe fóun ti rúkú tí o bá tún rọ lọ́rùn láti ṣe báyẹn kó ṣe ìjọba rọ lọ́rùn níbi ìforíkalẹ̀ náà tó bá lè foríkalẹ̀ kó foríkalẹ̀ tí o bá rọ lọ́rùn kó gbórí lọlẹ̀ tí kó ti gbórí lọlẹ̀ fi rúkú lọ tó kó fi sàpèjúwe fóun ti foríkalẹ̀ kó ti tó bákan náà àwọn ọmọdé kéékèèké ń bẹ lẹ́yìn rẹ̀ wọ́n ti lọ́ ẹlòmíín bẹ dọ́kọ̀ fi dúkìá sóde tó bá pẹ́ lápẹ́jù nǹkan lè ṣe dúkìá ẹlòmíín bẹ dọ́kẹ́ tọ̀ inú rẹ̀ ń dàrú ó tilẹ̀ so yóò fún káàtà kókó tètè jáde kó mọ́síláṣí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àmọ́ ò yọ á fi pàṣẹ sọ̀lá tó kúrú lọ́nà tó ti gbọ́ àwọn orígun kò ní í sí àwọn sọ́nà rẹ̀ kò ní kọ́lánà bí sallallahu alaihi wasallam kálí màbá nàbí ti máa ń gbára ta lórí ẹ̀sìn ọlọ́run ó sì ní àdòdé lọ́jọ́ kan o ó wá ba lẹ́nu ọ̀nà mi wípé mo fi kọ́tìnì kan mo fi sẹ́nu ọ̀nà so mo fi kọ́tìnì kan sẹ́nu ọ̀nà qiramun fihi tamathil tó ti kó àwọn èrè ń bẹ lára rẹ̀ àwọn èrè ń bẹ lára rẹ̀ tí wọ́n sọ wọ́n so èrè kọ́ ara kọ́tìnì yẹn ni àbí wọ́n yà sí ara kọ́tìnì ó ní mo fi anábìtẹ́ gbá kọ́tẹ́ nǹkan lẹ́nu ọ̀nà mi tó ti fáwọn èrè ń bẹ lára rẹ̀. فلما رآه رسول الله صلى الله عليه وسلم هتك بدأ النبي صلى الله عليه وسلم يقول كتن يا أنا ببعدي أفايا torítorí ẹ wọn bá tẹsẹ sí Ọlọ́run gbà náà lọ yẹ kẹ gbarata gbà náà lọ yẹ fún orí bínú yín gbà lọ yẹ fún orí pọnjú yín èsì pé ẹ lóde lóde tó fi jẹ́ pé ẹran kan ló fi sínú àmàlà fún mi lọ́mọ á lu ìyàwó lùkulù ọ̀gá dúpẹ́ fẹ́ni tó fẹ́ ẹran kan sínú àmàlà fún èèyàn ló ro kàtí ọ̀rọ̀ bẹ̀ fi sí tó torí di eléyìí báyìí ìyàwó rẹ yẹn ìyàwó rẹ yẹn ó sì máa jókòó jìnnú lé yóò tún máa tàdéré kí ó pé kò tó burú mẹ́ẹ̀ àmọ́ nítorí kó ro kà obìnrin ẹyọ kan ti olùdú gbogbo ẹnu rẹ̀ lọ́yọ̀ kọ́bọ̀ kéè èyí tí ń ṣe tọ́ta kò fi ọlọ́run kò burú eléyìí tí ọ̀wá jẹ́ bẹ́ẹ̀ olóburú ìyàwó rẹ̀ yẹn oní ẹlẹ́ni tó jẹ́ pé yọ̀bẹ̀ jáde lé sinmi ní ọ̀wọ̀ ní gbogbo àárín ìdálé tẹ̀ ń gbé gbogbo ara lé ló ti mà sinmi ní ọ̀wọ̀ gbogbo pátá rẹ̀ wọ́n máa wòrán sẹ́nu sinmi gbogbo kọ́mù rẹ̀ wọ́n rí kọ̀tọ́ọ́lá eléyìí ògbóró nígbà tí ó ti tún jáde ọwọ́ tíkẹ́ẹ̀tì oníkògbóró onọ́mà àmọ́ nígbà tó ṣe pé iyán ló kún ọwọ́ àti ọbẹ̀ ẹ̀yọ̀ ó ṣe ti iyán ó lu ọbẹ̀ pa onítọ̀mọ̀ pẹ́kọ̀ọ́ lọ yẹ yẹn ok gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ó túmọ̀ sí pé bóòlù ṣe ń ronú tiẹ̀ ìgbà tí ń sẹ̀ tó fi lọ ń hùwàkiwà ewé lomi ìbóbìnrin gbélé tẹ́kọ́ ló ti di ọdún kan òróbìnrin yẹn kó ti Allahu Akbar dépò pé ó di asàlámù alẹ́ kò sì bí dàbí. tọ́ ìgbà tí wọ́n wá kẹjọ́ wọ́n kẹjọ́ lọ gbogbo ẹ̀ ẹ̀ fi ó fi bẹ̀ gbogbo ẹjọ́ rí ojú bá náà ìyàwó ti sọ pé máa wo kọ̀ọ̀bá mi rí kọ̀ọ̀bá mi wí rí pé ǹsí lọ́hùn ó ní abẹ́ ah, ni ibi àwọn èrè àtọ́lọ́ lé lẹ́yìn a ìnà ìlẹ́ ti wọ̀ nínú ìlẹ́ ìjọba jọ yàrá ìkàzára òfò nìyẹn òfò nìyẹn ó túmọ̀ sí pé kọ́ máa ṣe àtiwọ́nà rọrùn òbí ọ̀nù àmọ́ tó bá ti ní ṣe pẹ̀lú òfin tiẹ̀ iná lọ́ọ́ máa lù sí eléyìí túmọ̀ sí pé ẹ̀sìn ọlọ́ọ̀kọ̀jọ́ lógún nù àlọ́ mi fa kọ́sìn nìyẹn ya táwọn akẹ́nu lè jẹ́ ní àìmọye fọ́tò ẹ̀tọ́ sòrọ̀ wọ́n tún gbé kọ́ lórí tìrìsì orí fọ́tò dájú nìyẹn fọ́tò mami nìyẹn fọ́tò náà nìyẹn ẹ̀ ọwọ́ aláàrin bàbá ti ya òun náà ti ya àkọ́bí rẹ̀ ó tún ya fọ́tò tiẹ̀ náà síbẹ̀ ilé wa ti ilé gbogbo ilé fọ́tò ilé àdánù ilé àdáwò tí màlẹ́kọ̀ ní wọ̀ tó gbogbo eléyìn eléyìn òbúrú ìyàwó ló fi tolé báyẹn oníbáyàwó wí lórí eléyìn nítorí pé nítorí pé kò sí tó burú mbẹ akramakumullah báyìí la Nabi sallallahu alaihi wa sallam lọ ya kọ́tìnì tí àìsà fi sẹ́nu ọ̀nà nítorí àwọn fọ́tò tó wà lára rẹ̀ tọ́ anábì wa sọ báyìí oníyá àìsà wà àìsà ìyàwó إن أشد الناس عذابا عند الله يوم القيامة الذين يضاهون بخلق الله ìwọ ayé dájúdájú àwọn ẹni tí ìyá wọn lè koko jù lọ́dọ̀ Ọlọ́run tó bá ti jọ gbé ìdàgbé yá òun náà làwọn ayàwòrán wọn yìí tó ṣe pé àwọn náà bẹ́ẹ̀ ṣe irú ńtọ́lọ̀ wọn bá dà ẹni tí ń yàwò àwọn ìyá wọn pọ̀ jù tó bá ti lọ́la gbé ìdàgbé yá mi tẹ́lẹ̀ ìtumọ̀ ti pẹ́ ẹ jẹ́ káwọn náà ká dájú ẹ jẹ́ ká pé mùsùlùmí òdodo ni wá káfíń hàn pé ìsìláàmù jẹ wá lójú ìlọsíwájú rẹ̀ ó pàtàkì lọ́dọ̀ wa ẹnikẹ́ni tó bá fẹ́ gbà ló kọjá àbọ̀ fẹ́ kó ìfàsẹ́yìn bá dájúdájú ọ̀tá wa ni yóò sì gbà fọlọ̀ aqulu qawli hada wa astaghfirullaha al-azim li wa lakum fastaghfiruhu innahu huwal ghafurur rahim. الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله عباد الله هو أن يبوار من قد يدعو عائشة اللهم بكتب يا نسوان wọ́n ní nígbà tí arábìnrin kan nínú àwọn akọ̀rọ̀ yìí lọ́jọ́ mọ́kànlélọ́ méjìlá tó jáde ní Medina. láyé ànábì sallallahu alaihi wasallam wọ́n ti wá gbẹ́jọ́ yìí wọ́n ti kó déwájú ànábì ànábì ti wá dájọ́ lẹ́yìn ìwádìí fínífíní kíkékíké ni wọ́n gbé ọwọ́ rẹ̀ báyìí àwọn iṣẹ́ wa wá máa ọ̀kan nínú wa ni wọ́n wá ọwọ́ rẹ̀ dànù lórí kọ́ba ó lánàá yóò fi mú ìdájọ́ yìí tó yẹ fún un táwa la lè lò á lẹ́yìn a lè lò nínú nínú rọrùn báyìí ju Usama ọmọ ẹgbẹ́ yìí lọ ẹni dáná fi sọ̀rọ̀ lọ́wọ́ àìsílẹ̀ níbẹ̀ kí ẹ bó ti tẹ níbẹ̀ sí bàbá rẹ̀ Usama náà nígbà tí wọ́n kó ní wọ́n tọ́ fún ọlọ́ba kó rí ẹrí ẹ ọdọ́dọ̀ àdábì sọ̀rọ̀ lọ́wọ́ àdìwà òun náà gbẹnu fún wa anabi sọlọ lọ àdúgbò ẹ bá dárí jọ obìnrin tó jalè yìí kí ẹ má gé ọwọ́ rẹ̀ anabi ni adéṣfàáwò fi hajj mẹtọdọ ìlẹ ṣé ọbẹ máa ti pẹbẹ nìkan lórí kó ti tẹ sófin kan nínú òfin Ọlọ́run tó náà ti sọ yàtá àti ìjẹni tó bá fẹrù rẹ̀ bí nígbà tá a bá ti pẹjọ́ tá a bá ti kó déwájú adájọ́ ń lọ rí adájọ́ lẹ́yìn o tábí òfin Ọlọ́run ń lọ rí adájọ́ lẹ́yìn nítorí pé rírọ ilé lọ rí adájọ́ lẹ́yìn ló pè fún pé ká dájọ́ àbòsí tẹ ẹ bá fẹ́ forí di ẹnìkan lórí pọ́sẹ̀ ẹ forí ìdìgà tó gbé délé ẹjọ́ bí sẹ̀rí àdìsílámù ti sọ mẹtẹjọ bá ti lè dé sẹ̀rí àbáyé táwọn adájọ́ ti ń gbọ́ nípa rẹ̀ tí wọ́n ti fẹ́ dájọ́ lórí ẹ̀ ẹ wá ní ẹ dákun ẹ bá fi ilẹ̀ mọ́ sí yáàfin rẹ̀ yáàfin dà òfin dájọ́ bẹ́ẹ̀ ni. tọ́ ànábi wa dìde lọ́ba bẹ̀rẹ̀ kutuba bàtọ́ bẹ̀rẹ̀ kótóbà lọ́wọ́ ni ìnáma ahlẹ́kẹ́ máa ń kí àná kọ́bílẹ́kọ́ ìdá كانوا إذا إذا سرق فيهم الشريف تركوه وإذا سرق فيهم الضعيف أقاموا عليه anabi ni ètò kópa ló báwọn ètò suwájú yín kò tí ì fi ń gbà àwọn ẹni kíkà. àwọn ẹni ńlá láàrin wọn tó bá kọ àwọn náà jáde wọn fi lẹ wọn ní ìjọ kankan mọtò bá yẹ pé àwọn mẹ̀kúnnù àwọn tálákà lọba jáde irú wọn náà má fi olè tí wọn jáde wàá ìmọ̀ lọ mo fọ lọ́wọ́ bá bóra lọ́wọ́ ẹnna Fatimata bint Muhammadin saraqat tó bá lọ́wọ́ jẹ́ pé Fatima ọmọ anabi Muhammad sallallahu alaihi wa ìyẹn ọmọ òun tó bá yẹ kó lọ́ba jáde lakọtọ àtúnyẹdẹ ha kpọkpọ lọ nkura pé màá di ọwọ́ kí ló ti dẹkù báàbá ti rọmọ ẹyẹ ni ká gbá létí ọmọ bàbá ẹni ò ní rí ni kọ họ nígbà tí anabi sọlọ lọ àti sẹlẹ ti sọ báyìí talókun akẹ́kọ̀ọ́ tí ọjà lè tó ọlọ lọlá àti kò sí ọtún máa ti pé wọn kì í fi ẹsẹ̀ náà mú péré tí anabi sọlọ lọ àti sẹlẹ kó nà ọba wọn mú láwàdà òfin Ọlọ́run ọba olórí wí ó sì bá mẹ̀kúnnù ẹnì kan ò dòfin ọlọ́run bá lọ. tó bá yẹ kó àbá ń lo sẹ̀ríyà tó bá yẹ kó mẹ̀kúnnù kan lọ́ba mu sí yọ jẹ ọgọ́rin ẹgba ọba àlù náà ló mu sí yọ jẹ ọgọ́rin ẹgba òfin ọlọ́run. sẹ̀ríyà ọmọ abẹ́nìkan ní ẹnìkan kò sẹ́ni tó ju sẹ̀ríyà lọ. bákan náà mẹ̀kúnnù ló ṣe dìná mẹ̀kúnnù yóò sì níyàwó ni. wọn nà ní ẹgbọgọrùn wọn gbé pamọ́ fọdún kan wọn lè kó olú fọdún kan ẹgbọgọrùn lójú gbogbo èèyàn tí ò sí kọrọ ọba náà lọ wá jalè àbí gómìnà náà ló ṣe sìnà gómìnà yóò sì níyàwó kò níyàwó yìí à gómìnà náà jẹ gbà wọn nà lẹgbọgọrùn lójú gbogbo èèyàn bí má ti lọ o bàbá ti sálámà má ti lọ àwọn ọ̀daràn kan bẹ tá a fẹ́ kẹ́ wò fún ọ̀sẹ̀ jìyà tó wọ́n sì tún ra mú kọ́dún kan gómìnà náà ní sílù dẹ́kùtì ọmọ abáṣẹ lọ òfin ọlọ́run kọ́ ọmọ bẹ́ẹ̀ nìkan bẹ́ẹ̀ nìkan kú ẹ lè rí irú rẹ̀ bomi àfi nínú ìgbà ìdínú ẹ̀rí pé gbàdé ọmọ kíláàsì òsì nìkan ga jù ọ lọ ẹnìkan kúrú ẹnìkan lọ lọ́lá ẹnìkan lọ lọ gbogbo wa lẹ́rú ọlọ́run kò sẹ́ni kan tó jẹ ẹnìkan lọ. inna akramakum inda Allahi atqakum ẹni tó jẹ́ ẹni ìlú nínú yẹn ni àpọ́nlé ìlú nínú lọ́dọ̀ lẹni tí ń páyọ̀ kò sí rúlà dalẹ̀ fi wọn páyọ̀ àmọ́ ẹni tí ń páyọ̀ lọ́jọ́ kan ànábì sallallahu alaihi wa sallam àdéhùn eléyìí wá látọ̀dọ̀ Anas ibn Malik radiyallahu anhu. ọlọ́ọ̀nàbí wa ó rí kẹlẹ̀bẹ̀ ní agbọn iwájú ní mọ́sálásí lọ́jọ́ kan. a ọkàn ànábì wa gbọgbẹ́ títí tá a fi rí àmì ìbínú lójú ànábì sallallahu alaihi wa sallam. bíbélì làwọn náà ẹnì kan sọ. èkìsà tó fi nu mú tó fi fọn kàn sọ́lẹ̀ nu mọ́sálásí ṣé àwọn sọ̀rọ̀ abáàdì sọ ẹnì ká ti fọwọ́ nukú ọwọ́ àbọ̀wọ́ ọkùnrin rẹ̀ fi nu òpó kan nu òpó tá a sọ̀rọ̀ abáàdì sọ̀rọ̀ sọ̀rọ̀ kékeré ọ̀sẹ̀ ọ̀gbádùn ọ̀yá ẹ̀yà mú asọ̀rọ̀ kọ́ ó ọ̀dà mà ẹ̀yìn náà láti jẹ lẹ́bí nù sọ́kúrú rẹ̀ sí mọ́mọ́síláṣí ẹ̀gbọ́n dáná mi dáná mi sọ̀rọ̀ láàyè sọ̀rọ̀ làm sọ̀rọ̀ ó ní ọlọ́run fi láàdá sí àlòmọ́ àmì ọgbà hàn tóbi lórí ìdọ̀tí kékeré tó bá mú kò ní mọ́síláṣí ọlọ́run fi ru láàdá tó gbà lórí rẹ̀ hàn kò sí nǹkan kan tó lọ lásán lọ ẹ̀sẹ̀ la bí tó bá ṣe dáadáa kò ní gbé tó bá ṣe ìdáná ńkọ́ kò ní ra gbogbo kálukú náà ní ọgbẹ̀rẹ̀ náà ṣe. anábìwá rí pẹ̀lẹ́bẹ̀ yẹn wọ́n rí àmì bínú رجع النبي lẹ́ẹ̀kan náà. فقام فحكه أنا بقول لك أنا فحكه بيده ألا قوال في حا كلمة يقول نبي طوع يواجه مثلاث صلى الله عليه وآله وسلم فقال أنا بقول إن أحدكم إذا قام في صلاته فإنه يناجي ربه لا يجوز أن يكون يبات يدرس الصلاة kọlọ ma dájú kó ń bọ́ lọ́wọ́ bá sọ̀rọ̀ jẹ́jẹ́ ni o. wa inna rabbahu baynahu wa bayna al-qibla kó sì máa fi ọlọ́run ọbẹ̀ lẹ́dàá wa ń bẹ láàrin rẹ̀ àti kíbla. gbàtẹ́ ìdílé tẹ̀sí Allahu akbar kíbla níwájú yìí ọlọ́run bẹ láàrin yìí àti kíbla. tọ́ tàbá ma bá wọn táwọn adò olórí sọ láti àmà gbẹ kúrú náà tàbá ma bá wọn táwọn adò olórí tọ́ anábì sallallahu alaihi wa sallam ọwọ́ aṣọ ike wala yabzuqanna ahadukum qibala al-qibla torí náà nìkan yóò gbọdọ̀ tutọ́ ọgbọdọ̀ ha kẹlẹ̀bẹ̀ sí agbọ̀n al-qibla ẹ gbọdọ̀ tutọ́ ẹ gbọdọ̀ ha kẹlẹ̀bẹ̀ sí agbọ̀n al-qibla walakin an yasari àmọ́ akọ́sí yìí nìkan máa tutọ́ ha kẹlẹ̀bẹ̀ sí aw tahta qadamihi àbí kẹ́ tutọ́ kẹ́ ha kẹlẹ́bẹ̀ sábẹ́ ẹsẹ̀ yín kẹ́ pẹ́ bomalẹ̀. tọ́mà ọ̀kadà tọrọ fẹ́rẹ́ dẹ́ ihi anabi wa mú etí aṣọ rẹ̀ lọ́wọ́ kọfẹ́ sàkọ́bí anabi wa tutọ́ sí tọ́mà rọ́dẹ̀ bàdọ́hu kì í bàdí anabi wa fasọ yẹn ó wà fi nùrọ̀ àwọn báyìí ó tutọ́ ha kẹlẹ́bẹ̀ sínú aṣọ rẹ̀ wà fi nùrọ̀ àwọn báyìí kọ́ni awuyẹ fàcálẹ̀ ha kẹ́dà àbíkọ́jọ́ kẹ́dà ẹ̀ lẹ́ẹ̀mọ̀ sí i nígbà tí tọ́ bá dé tí kẹlẹ̀bẹ bá dé tẹ wàá nu mọ́sálásí ẹ mú èkìtà lé wáyú ẹ tutọ́ sí ẹ ha kẹlẹ̀bẹ sí kẹ wàá fọwọ́ gbó pọ̀ kẹ sọ sápò yìí. Al-Imam An-Nawawi rahimahullah wọ́n ní tó bá gbé nu mọ́sálásí ni tọ́ bá fẹ́ àbí kẹlẹ̀bẹ tọ́ fẹ́ tu inú aṣọ léwọ̀ rẹ ló tù o inú aṣọ léwọ̀ rẹ ló tù sí lọ́wọ́ àgbòkọ̀ lọ́sọ̀ sápò rẹ̀ àmọ́tọ́ bá ilé oṣù tó sí akóòtù rẹ àbí kò tún kò kò kò fẹsẹ̀ rẹ kò fẹsẹ̀ rẹ bò mọ́lẹ̀ àmọ́ kẹsì pé onímọ̀sálásí ló tó a ti tọ́ sákóòtù rẹ o àbí lóṣù tó tọ́ tó fẹsẹ̀ bò mọ́lẹ̀ onímọ̀sálásí o bá a ti ti pé yẹn fẹ́ káàbù tí ìtọ́ bá dé sí kẹlẹ̀ bẹ́ẹ̀ bá dé sí kún bá dé onímọ̀sálásí kó láti ṣe èkìtà lè wọ wa ọ̀la tutọ́ sí ọ̀la akẹlẹ̀lẹ̀ sí ọ̀la afọ̀kùn sí àwọn afọwọ́ púpọ̀ asọ̀tàpọ̀ wa ẹ̀dá kò torí sọ náà kó láti lè rí gbogbo orí eléyìí tí ìbá tẹnu ìgbà ẹ̀sìn kan máa sọ fún ọ tó bá fẹ́ tọ́ bó ló ti tọ́ ẹ̀sìn kan sọ fún ọ bó ló ti hakẹlẹ̀ bẹ́ẹ̀ ń bo tọ́ bá rí mú wa máa fún ẹlẹ́bùn ọlọ mọ́kà lọ́dún yìí tọ́ bá rí mú wa ń bomi pé tọ́ bá ti tọ́ bó ló ti tọ́ bá hakẹlẹ̀ bẹ́ẹ̀ ń bo lọ́ọ̀ hàdí kí ni wọ́n ń ká ìwé ìtàlọ́ adúgbò fọlọ́ torí di eléyìí bá ọdọwọ wa ká mójú kẹsìn wa ká dé kẹsìn wa ọdẹ nǹkan tí ó jẹ wa lógún ó mú mú wa kama fọwọ́ ẹ̀rẹ̀ hẹ̀ hẹ̀ mẹ́sìn wa kama ti lọ́kù lọ́lọ́ ẹ̀sìn wa àwa ti náà fúnra ara wa torí pé tí wọ́n bá ti fi lọ́lọ́ ẹ̀sìn tó bá ti fi lọ́kù lọ́lọ́ ẹ̀sìn ó lè gbà kẹ́nìkan fún fi lọ́kù lọ́lọ́ ẹ̀sìn wa jù rẹ̀ kápẹ́ ẹ̀sìn wa fún tí wọ́n bá ti kà fún òní gbà kẹ́nìkan fún ọmọ fira yìí torí ẹ̀ ọlọ́run bá kò fi wá mánà fún ìparí ábẹ̀ láti pàkíyèsí ara wa sí àwọn àtúnṣe púpọ̀ sọ́pọ̀lọpọ̀

ọ̀pọ̀lọpọ̀ lọ jókòó ó lè ti wákàtí mẹ́fà lórí kó wọ́n ń sàníyàn sí lórí kó wọ́n ń ṣe kó wọ́n ò ṣe kí ló ń kà wá síbá àná la sọ pàtẹ́lẹwọ́ ẹni ńkọ́ kì í ta ní ìdẹ láti kó sínú àdánwò àwọn tí a bá wà lọ́wọ́ wọn ní ìdíkọ́ lọ́wọ́ gbà wá la ẹnjọ́ yẹ ẹni pé kọ́ńkàlùkọ́ kọjú mọ́tẹ́ ètò ìpá lọ máa jókòó àmọ́ ṣe pàǹpà ẹlòmíràn ọ̀rọ̀ àwọn èròyìn tẹ́túnbọ̀ tuntun ẹ nítorí wọn tún wọn ní kíní kan ẹnìkan kókó ní òwe èròyìn bí wọn ti ń gbọ́ kẹta nù rẹ́díò pé ó tún sí mi ó sí mi ó sí àwa ní sẹ́mà lọsíwájú dànù ìgbésí ayé tiwa lónìí pọ̀lọpọ̀ ní lọsíwájú ǹjẹ́ ọkàn wa kò lè bí owó fún wa ìyá ní bí fún wa lè mú lọsíwájú kankan wa pàtẹ́yìn ní mú bá wa lọpọlọpọ torí gbogbo ń gbogbo ń sọ̀rọ̀ àwọn ọ̀kọ́ àwọn ọ̀kọ́ wọn ọmọ fẹ́ẹ́ nìkan kan sọ̀rọ̀ stadium ti ń wòran yẹn kan súnmọ́ ẹni tí ń gbá ariwo tó ń pa gan ti ń gbá bọ́ọ̀lù ẹ̀kọ́ tọ́sí pé ń gbọ́ pé wọ́n kàn ń pariwo ariwo lásán ní ọ̀kàn ká gbogbo ẹ̀kún torí kò ní gbọ́ púpọ̀ kankan nù tí wọ́n sọ amọ̀sí kọ́ sí ẹni tí wọ́n ń pariwo kí o ti ẹ̀ gbọ́ pọ̀ ń pariwo kí o kí lọ́ fẹ́ máa bà jìkò rẹ jẹ́ tó ń kálukọ́ kọjú mọ́tẹ́ rẹ̀ ẹjẹ́ amójútó tó sì wá láǹfààní ẹjẹ́ ẹni tó ẹ̀mẹ́jẹ̀ abá ti wà jẹ́ lórí tí ò ní bí dáadáa fún wa ẹgbẹ́ ìdá náà ni ọkọ̀ máa bí fún wa bí yẹn bá fi ọ̀rọ̀ nàìjíríà ìwájú ẹgbẹ́ yẹn sì wéèrò yìí kan kanú wéèrò yìí kan ẹ̀jẹ̀ rú tí ò sí fún yín tẹ́lẹ̀ pẹ̀lú òkú ọlọ́run ẹ̀rí pé yóò dé báyìí bẹ́ẹ̀ni torí pé àwọn ìtẹ́tẹ́ máa ta ẹ̀ mọ̀ni yóò máa ba yín lọ́kẹ̀dẹ́ ẹ̀sìn lọ́nà ẹ̀sẹ̀ fi lè tún sí tó kí adé tó fẹ́ máa fi bànújẹ́ fún bànújẹ́ fúnra rẹ̀ sí lójoojúmọ́ ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ ní ìsinyìí báyìí níbi tí bá ti ń bínú tí bá ti ń gbọ́wọ́ báyìí kọ̀kọ̀ mọ́mọ́ títí ń bínú tí ń gbàrà tó ti gbọ́ báyìí ó lè gbá ìrònú inú àwọn ọ̀rẹ́ rẹ̀ sáńdọ̀ tó kò kí ló gbá mi lẹ́sẹ̀ sí ní ìmọ̀ tó mọ̀ pọ̀ á sì tè máa bínú jura wa lọ ẹnu mi ò bá gbé tọ̀ ẹsì kò má jáàánú láti ọ gbá mi lẹ́sẹ̀ ni ìmọ̀ ọ̀mọ̀ gba yín lẹ́sẹ̀ ọ̀rọ̀ nàìjíríà tá à ń sọ ọ̀rọ̀ nàìjíríà kì tó bẹ́ẹ̀ lẹ́sẹ̀ rí pé ọ̀pọ̀lọpọ̀ ti dọ̀tá ara wọn lónìí ẹjẹ́ akọ́jú mọ́sẹ̀ tiwa ọlọ́run ọ̀nà gíga ọwọ́ ọlọ́run ọba lọ́wọ́ ọlọ́run ọba kó fi gbogbo wa lọ síbi ìdàgbàsókè kó fi gbogbo wa lọ síbi gíga iṣẹ́ díẹ̀ alùbáríkà tó pọ̀ ọlọ́run ọba gbogbo wa lọ́rẹ̀ ọlọ́run ọba kó má ti àwa dà wa má ti dá wa dára wa kó sì má ti dá wa nínú àwọn ẹ̀dá rẹ̀ tó dá ọlọ́run ọba ẹlẹ́dàá wa oní ń gbàdúrà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 ودمر أعداءك أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد أن تصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم اصلح لنا بلادنا نيجيريا اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى اله وصحبه اجمعين الله